illallah. adúpẹ́ fún ọlọ́run. ìdí tí a gbọ́dọ̀ fi rẹ ara wa nílẹ̀ òun là kọ́lé ọ̀rọ̀ wa ẹ̀sìn Islam oríire ibẹ̀ òun ni kẹ́dà rẹra ẹlẹ́ẹ̀ oríire ọ̀nà téèyàn gbà soríire òun ni kéèyàn rẹ ara ẹ̀ nílẹ̀ nǹkan àkọ́kọ́ téèyàn máa rẹ̀ nílẹ̀ òun lè fẹ́ ẹnu báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan mi èèyàn gbọ́dọ̀ tẹ̀rí ẹ̀ bá fún bọ́lọ́hún ṣe fẹ́ ṣe nǹkan ẹ̀ ìfẹ́ ẹnu rẹ kọ́ ló gbé ẹ délé ayé ìfẹ́ ẹnu kọ́ ló fi mú bàbá tó bí ẹ ìfẹ́ ẹnukọ́ ló fi múyà tó bí ẹ ìfẹ́ ẹnukọ́ ló fi sọ pọ́kùnrin mo fẹ́ jẹ́ ìfẹ́ ẹnukọ́ fi sọ pọ́bìnrin ni mo fẹ́ jẹ́ ìfẹ́ ẹnukọ́ ni àwọ̀ tí ń bẹ lára rẹ̀ ìfẹ́ ẹnu rẹ kọ́ lọ́jọ́ tó délé ayé gbogbo ẹ̀ látòkè délẹ̀ ìfẹ́ ọlọ́run ni torí náà orúkọ wa ni bólúwa ti fẹ́ kí lorúkọ wa ọlọ́ni ya ayọ́ alẹ́ ìsàn. àwọn ìlànà ìrẹsì ń bá ẹ̀rọ bíi. déèyàn kí ló tún wá ń ṣe ẹ́ kí ló ń yí ẹ lọ́kàn padà kí ni ń dà ẹ lórí irú kí ni ń tàn ẹ jẹ kúrò lọ́dọ̀ ọlọ́wọ́n ọba rẹ ọba tó ṣe pé fúnra ara rẹ ló dá ọ ló yà ọ láwòrán ló ṣe ọ ní dọ́gbandọ́gba ọba tó ṣe pé àwòrán tó mú ló yà ọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣoríire kó rẹ ìfẹ́ inú rẹ lẹ̀ kó tẹrí ìfẹ́ inú rẹ bá kí ìfẹ́nú ọlọ́run ga jù fẹ́nú rẹ lọ kó fi ọlọ́run ga jù òfin rẹ lọ kí àṣà ọlọ́run kó ga jù àṣà rẹ lọ kí mo fẹ́ mo fẹ́ ọlọ́run kó ju mo fẹ́ mo fẹ́ tiẹ̀ lọ. màá kọ́kọ́ fún wa láwọn ọ̀pọ̀lọpọ̀ àyà Qur'an níbi tọ́lọ́run ti ní kárẹ̀ra wa ńlẹ̀ ṣẹ́rí tí ó yé wàhálà bá dé báyàn gbà mí bóyá ó níṣẹ́ lọ́wọ́ kò níṣẹ́ mọ́ tẹ́ bá lọ sínú suratul an'am aya forty two ọlọ́run sọ ìdí tí wàhálà fi dé bá àwọn kan tó ń fìnira kàn wọ́n ọlọ́run nìkan lè rẹra wọn lẹ̀ àfàṣà mẹ́nu. wàhálà yóò fún mi náà ìlànà wọn mi ní lùkọ́ mi. àrísàlìnà. àwọn tá a rán wá ká tó rán ẹ ìrẹ Muhammad a ti rán àwọn òjíṣẹ́ kan wá a ti rán àwọn àìmọye èèyàn àwọn èèyàn ti wá kẹ́ ẹ̀ tó wá ṣe wá ráwọn tó wá yẹn. ó jíṣẹ́ sí tí wọ́n gbà ọlọ́run ní àwa gbá wọn mú pẹ̀lú ìnira pẹ̀lú òṣì kí ló fà tá a fi ṣe bẹ́ẹ̀. ọlọ́run ní mo fẹ́ kán rẹra wọn nílẹ̀ ni ẹ gbórúkọ ọlọ́run tó yìí ṣẹ́rí tí nǹkan bá ń dán fún èèyàn èèyàn máa ní ìgbéraga gbogbo tó bá nawọ́ sí tó bá ti mú tẹ́ bá ní kó ṣàdúrà á ní kí lèèyàn ṣàdúrà fún tó bá nídìí owó orówó náà bó bá nídìí ilé orílẹ̀ gbé bó bá nídìí aṣọ oraṣọ lò bó nídìí oògùn oògùn ń wúlò fún àìsàn tí ń ṣe ẹ wá ní kó bẹ lọ́hùn wá ní kí la fẹ́ tún fi ìbẹ̀ lọ́hùn ṣe bọ́lọ́n bá nífẹ̀ẹ́ èèyàn a máa máa máa kó àwọn wàhálà sọ́rùn rẹ̀ kó lè mọ̀nà mọ́ṣáláṣí ẹ̀ gbọ́dọ̀ gbogbo ẹni tí wàhálà bá dé tó bá fi lè tẹ́wọ́ ọlọ́run nífẹ̀ẹ́ fún dáadáa. aya kan wà suratul an'am aya forty four ọlọ́run ní ìyẹn tẹ́ ẹ bá rẹ̀ ni tí ò sí lọ́hùn tó lówó rẹpẹtẹ kò sí lọ́hùn ó kọ́lé rẹpẹtẹ kò sí lọ́hùn ó bímọ rẹpẹtẹ kò sí lọ́hùn òun ló róyè jẹ gbogbo nǹkan dùn fún ni ǹjẹ́ wàhálà ò ní dé sígbà ayẹ ẹni tí ń sin lọ́hùn ǹjẹ́ ni tí ń sin lọ́wọ́ ní mọ́ bèrè lọ́wọ́ ara ẹ̀ pé sójú ọ̀nà làwa wà yìí ṣá kí ló fà tẹ́ni tí ò sí lọ́hun tó wá ń dáa fún báyìí ọlọ́run ní kò dáa fún mọ̀ ń dán wò ní. alámànà súnmọ́dù kírò afásámínú. ọlọ́run láwọn kan wà tó bá ti kẹ̀yìn sọ́rọ̀ èmi ọlọ́run tán wá jọra wọn lójú tán fẹ́ gbọ́ tèmi ọlọ́run mọ́ fàfàtánà àléhìn àbúwábà kulli shay'in ọlọ́run ni màá wá sílẹ̀kùn gbogbo nǹkan fún wọn wọ́n ti kọ tèmi ọlọ́run màá wá sílẹ̀kùn gbogbo nǹkan fún wọn iléeṣẹ́ wọn máa pọ̀ gbogbo nǹkan máa pọ̀ fún wọn kí ló máa ṣẹlẹ̀ hátà ìzàmá fárí. hátà ìzámà fárihu bìmá útú wọ́n wá máa gbádùn tí mo fún wọn yẹn lọ́wọ́ wọ́n á ti gbàgbé ara wọn akhaznahum baktata ọlọ́run ní màá wá pa wọ́n lójijì tí ò ní sí ọ̀nà àbáyọ mọ́ ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ ẹ gbọ́ mi dáadáa o ẹ bá rẹni tí ò sí lọ́run tí nǹkan ń dùn fún yìí nǹkan ò dùn fún o in tó ṣẹlẹ̀ sí yẹn ó ti mú gbàgbé ọlọ́run kò tí ẹ̀ ní rántí pé wọ́n ń kírun ṣe mọ̀ pé tí wàhálà bá bá yàn yìí a máa rántí pé jẹ́ ń lọ bẹ lọ́run mi mọ̀ bẹ́ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi gbogbo tó bá ṣe é tó bá fi ń bẹ lọ́run oríire ló ṣẹlẹ̀ sí ẹ̀yẹn o ẹni bá ń sin lọ́hùn ọlọ́run máa ń ṣínà fóun náà ẹni bá ń sin lọ́hùn ọlọ́run máa ń kọ́lé fóun náà ẹni bá ń sin lọ́hùn ọlọ́run máa ń fún lọ́mọ ọlọ́run fún ní gbogbo nǹkan àmọ́ gbogbo ń tọ́lọ́run fún kò ní í kó sí lórí tí ò ní rántí àti sin lọ́hùn ṣùgbọ́n ẹni tí ò sin lọ́hùn tó bá ti rí ní ti ń wá kò rántí ọlọ́run mọ́ inú tó ń wá ní ó wá wà yóò wá nígbéraga inú ẹ̀ ní kó pa á sí tẹ́bá mọ̀ tún mọ̀ kárẹ̀ ra wa lẹ̀ ẹwà nábì wa Muhammad ilé tọ́lọ́wọ́n bá ti pa bàbá ẹ̀ kí wọ́n ó tó bí ó pàyà rẹ̀ ńgbò pọ́mọdún mẹ́fà ó wá ní ìyàwó kan tí ìyàwó yẹn dúró tì ọlọ́run wá pa ìyàwó yẹn lójijì ọlọ́run fẹ́ kọ́ ànábì ní tàwákùl má gbára lé ẹnìkan àfi ta ni tó tún dúró nídúró pílà fún ọlọ́run tó ń pa àbútọ́líbù lọ́dún kan náà ta ló yẹ ká gbára lé tó bá ti ń gbára lé nǹkan tọ́lọ́run bá ń wù ẹ́ á yẹ nǹkan náà kúrò lọ́nà fún ẹ torí pé mo ní bàbá yìí níwájú jẹ́ kọ́kàn ẹ balẹ̀ ọlọ́run á wá pa bàbá náà kúrò lọ́nà wà ní ah, ọlọ́run ò nífẹ̀ẹ́ mi ọlọ́run ní làálẹ̀ hùn yàtàdọ̀ràún kó o lè rẹ́ra rẹ̀ ńlẹ̀ ni kó o lè má gbára lẹ́nìkan àfi ta ni ta ló lè tọ́jú ẹ̀dá gbólóhùn bá gbówó kalẹ̀ wàá sì rí tẹ́lẹ̀mí mẹ́mí lọ nínú suratu kìyàmọ̀ lọ́lọ́run ti sọ ó ní ìzábálà gátìlẹ̀ àbí ọlọ́run ní tí n bá fẹ́ fa ẹ̀mí jáde láre èèyàn tẹ́mi bá wá débi gògóńgò tí mo fẹ́ mú jáde. rọ́ọ̀tọ̀ èmi ọlọ́run á béèrè pé ó yá àwọn olówó yín dà àwọn alágbára yín dà olóògùn tẹ́ ẹ ní dà oníṣègùn tẹ́ ẹ ní dà tó lè dá ẹ̀mí yìí padà ẹ̀mí tá a fẹ́ yọ jáde yìí. ọmọ ìyá mi ẹ má gbàgbé àkọlé ọ̀rọ̀ yìí o ibi ìrẹ́ra ẹni nílẹ̀ lórí ire wà ọlọ́run máa wá máa máa ràn wá lọ́wọ́ ká lè rẹ́ra wá ńlẹ̀ ẹni bá fẹ́ sórí ire kó ṣe kí ni kó rẹ́ra ẹ̀ ńlẹ̀ ẹ jẹ́ ká lọ wo sóràtú furukọ́n aya sixty three tá a bá ń rìn lásán ọlọ́run fẹ́ ká rẹ́ra wá ńlẹ̀ tá bá ń lọ. wàá mọ́tò gbogbo àyà tí mò ń kó ti látàárọ̀ ẹṣú ọ̀pẹ́ ń kọ́ lẹ̀ àwọn ìyá lásàlátù nìkan ni wọ́n ń kọ́ Quran chapter twenty five ayah sixty three ọlọ́run ní wa ibadu rahman. ọlọ́run láwọn ẹrú sí tèmi ọlọ́run. táwọn bá ń rìn lórí ilẹ̀ pẹ̀lú ìrẹ́ra ẹni nílẹ̀ ni wọ́n máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi máa ń rìn. wàá kódà táwọn òpè èèyàn bá pàdé wọn tán bú wọn ọ̀rọ̀ àláfíà ni wọ́n sọ fún ẹ̀kọ́ wò la rí bẹ́ẹ̀ bá a bá ń rìn lórí ilẹ̀ báwo ló ṣe yẹ ká máa rìn kí ló fà á kí ló sọ fún anu suratu Luqman. ọlọ́run ní ṣọ́ra má fojú pa ẹnìkankan rẹ ẹ gbọ́ bóyá sọ má ṣe kí ni má fojú pa ẹnìkankan rẹ. má lórí ilẹ̀ pẹ̀lú gbéraga.

gbogbo bó ti wà láàyè tó jókòó sí láàyè tèmi jókòó sí níbi tí gbogbo wa wà yìí ẹnì kankan ò mọ kankan nípa ara rẹ̀ ibi tọ́lọ́run ti ń já ráǹkì èèyàn nìyẹn ọwọ́ ni mo nà sókè yìí mi mọ̀gbà tó dọwọ́ omi lásán ni tẹ́lẹ̀ orí mi tó yọ irun mi mọ̀gbà tó dorí e, omi lásán ni tẹ́lẹ̀. ní sóràtù mọ̀mìnún ọlọ́run ṣàlàyé fún mi àyà kọkànlá wàlàkọ̀dẹ̀ kàlàkọ̀. ìrẹ́ abdulhakeem abdulhateef inú yẹ̀pẹ̀ ló wà tẹ́lẹ̀ bàbá rẹ̀ ló jẹ yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ náà la sọ domi tó tọ̀ sí ìyá rẹ̀ lára. ọmọ ìyá mi mọ sáìsì ara ẹ níbi tó wà yẹn o ọlọ́run ló mi lásán ni ẹ àwa fi ẹ sí ààyè kan nínú ìyá rẹ ìyá rẹ gan mọbi tó dé dúró bàbá rẹ gan mọbi tó dúró sí ìwọ fúnra rẹ ò tó dúró sí nǹkan tó yọ ni ẹ ìgbà ìyá rẹ dìde ó yẹ kó jábọ̀ àwa ọlọ́run la ti ń ṣọ́ ẹ láti ìgbà náà ta ló ń ṣọ́ wa kí ló wá sọ àbá àsámínú omi gbọ́lọ́gbọ́ yẹn omi yẹn ọlọ́run ní mo wá sọ di ẹ̀jẹ̀ kíkí ǹjẹ́ o mọ̀gbà tó dẹ̀jẹ̀ mo wá sọ ẹ̀jẹ̀ kíkí yẹn mo sọ di bá sí ẹran ìwọ ni kò ségun kankan bẹ̀ ìkìdẹ̀ ẹran nìkan ni kékeré báyìí ó wá ní ẹran tó rí yẹn mo wá sọ di egungun báláwo kò lẹ́ran mọ́. mo ṣẹ̀ṣẹ̀ tún wá ń fẹ́ràn bo egungun náà. ibo ni skeleton wa ṣebí inú nìyẹn wa ẹran wa ń tàbí ó ní mo wá ń fẹ́ràn bò mo wá ń dápá alápá ó mọ̀ mo dójú ẹni lójú ó mọ̀ mo détí ẹni létí ó mọ̀. gbogbo ohun tó wá ní látòkè délẹ̀ èmi ọlọ́run mo fún ọ ta ló fún wa kó o lè mọ̀ pé àbí kó o dúpẹ́ kọ́ rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ gbogbo ń tá a fún ẹ la fáwọn kan a ní kí wọ́n rí ẹbí ọ̀rá wọn kan bí oyún mi ò délẹ̀ inú suratu hajj ó ní mo dá wọn kan wọn pé mo dá wọn kan wọn ò pé èmi ọlọ́run mo fi ń sọ lánìí mo dẹ́ ń tó pé mo dẹ́ tí ò pé mo dá ojú tó ríran mo dójú tí ò ní ríran mo détí tí ó gbọ́ràn mo détí tí ò ní gbọ́ràn mo dẹ́nu tí ó sọ̀rọ̀ mo dẹ́nu tí ò ní sọ̀rọ̀. pẹ̀lẹ́sẹ̀ rẹ méjèèjì adáwọn kan ò fún wọn lẹ́sẹ̀ rẹra rẹ ńlẹ̀ ìwọ kọ́ apátọ́ gbé ọ̀ọ́ní rìsíìtì rẹ̀ lọ́wọ́ ní tí yàn bá ṣàrà yóò gba rìsíìtì ẹ̀ èwo nínú ara rẹ lọ ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ ẹ̀yin ìyá mi ẹ̀ sí bẹ̀ mọ́ tábà kéèyàn rẹra rẹ̀ ńlẹ̀ ṣe ti ń mọ ohun tó ń fà á ó wá ní sọ wá rí ní tí mo fún wọ̀nyẹn náà máa gbà á nígbà tí wọn náà ò ronú ẹ̀ ẹ̀ tó ti sọ pé òun máa gbà á ó ti sọ pé òun máa gbà á ìwọ ká mú mi nú yẹn délẹ̀ ìdẹ̀ tó dá mi tí mo wá ń lọ tá a wá ń fò lọ tá a wá ń fò bọ̀ kí ló wá sọ. ẹran ti kú o <laughs> ọlọ́run ni màá wá gba ẹ̀mí yẹn padà màá pa ẹ́ ìyẹn lẹ́yìn ò kí ń fẹ́ gbọ́ ìyẹn dẹ̀ ló ń fa ìrẹ́ra ẹni nílẹ̀ jẹnẹrétọ̀ ò ní sọ fún ẹni tó ra òun kó má pa òun nígbà tó bá fẹ́ pa kó pariwo jù bẹ́ẹ̀ lọ kó máa dún gbọ́nà ẹni rà báyìí tó bá fẹ́ pa kí ni yóò ṣe. kíyàn ni ó bá wà lẹ́yìn àwa bá ṣe wáyé gbogbo ọgbọ́n tá a gbọ́n ọgbọ́n ká mọ́ kú ni o a máa ń rò pa ní brain o skill o fẹ́ sọdá títí owó tún owó sí owó tún owó sí ìwà tó dáa ni o fẹ́ kú ni àyẹ̀wò ṣó dáa kí èèyàn máa rọ ṣúgà jẹ ní má fi ṣúgà sínú tíì mi mi ò fẹ́ kú ni tí diabetes bá dé sí ìyẹn lè kú straight èyàn tún máa ṣọ́ra ọmọ ìyá mi torí gbogbo ohun tó máa ń ṣe tọ́ọ̀fin ṣọ́ra tí kú bá dé àìmọ́ ṣe ó dé mo ti ẹ̀gbọ́ kan níjẹta níbi tí ìlú wa bàjẹ́ dé níbi ìyànà ọ̀pájà yẹn àwọn kọ́kọ́ dúró wájú ilé wọn ni ọdẹ wọ bọ́ọ̀sì èèyàn méjì àṣé bọ́ọ̀sì tán wọ̀ one chance ni mo ní mi ò gbọ́rú eléyìí rí ẹni ṣé mi gbọ́ pọ́n rọ́ọ̀bù one chance rí eléyìí tó ṣẹlẹ̀ mi ò gbọ́rú ẹ̀ rí mo máa ń gbọ́ pọ́n gba fóònù máa gbọ́ pọ́n gbowó wọn wọ́n gbowó wọn tó wà ní báńkì wọ́n gba fóònù wọ́n gba gbogbo ẹ̀ tán wọ́n tì wọ́n bọ́lẹ̀ wọ́n sì yìnbọn fún un wọ́n sì pa ọ́ èmi ò tí ì gbọ́ yẹn kí ni ẹ fi pípa wọ́n ṣe aburú tó wà nílùú wa ń sìn gbogbo òlú tí ń tọ́ ń pò pọ̀ ẹ mọ̀ wọn tó ń pera wọn lọ́mọ sáyẹ́nsì tó ń po gbogbo kẹ́míkà pọ̀ tí wọ́n mu aburú tó wà nínú tó mu yìí ni pé ntọ́lọ́ ń pè léèwọ̀ rèé ó máa sọ yín dẹranko làákàyè yìí ò ní ṣiṣẹ́ mọ́ kò sẹ́ni wọn ò lè gbébọn fún kò sí ẹ̀mí tí wọn ò lè waste torí orí wọn ò ṣiṣẹ́ orí mọ́ ọmọ ìyá mi tó bá wo ọ̀nà tí yẹn gbà ẹjọ́ mistake wo ni wọ́n ṣe pé wọ́n dúró wọ́n wọ mọ́tò bí wọ́n ti máa ń wọ mọ́tò ngbà mo sọ pé tásìkò bá tó n téèyàn ń ṣe tí ń gba yìí náà ni ó ṣe tí ó fi jáde láyé ayé ó máa wá ní kánọ́mọ̀ ni kánọ́mọ̀ ni ọba ti ṣe báyìí ọba ti ṣe báyìí anabi muhammad ó ní iyyakum wallahu ó dọwọ́ yín ẹ̀yin tẹ́ ń sọ pé ká ní wọ́n ti mọ̀ ni tí kú ó bá dé ká ní wọ́n ti mọ̀ ò ní wọ́ọ̀kì o mọ bó o ti wá o sì mọ̀gbà tó lọ àwọn tí wọ́n gbẹ̀mí wọn yìí wọ́n bá ń bẹnu ilé wọn wọ́n jáde láyé lọ́jọ́ yẹn ọlọ́run má fi wá ṣe sábà bí aya burú. báwo ni mùsùlùmí ṣe lè gbádùn ayé ẹ̀ ànábì ni kò gbọ́rọ̀ sílẹ̀ ni ó ní iza asbáhátà bílẹ̀ bá mọ́ báyẹ má máa retí alẹ́ pélé oṣù bá mi má máa hùwà ẹni tí lè oṣù bá ẹ gbọ́ mi má fọkàn balẹ̀ pé dandan ni kílẹ̀ ṣù mi bílẹ̀ bá ṣù yàn ó ní má lọ fọkàn balẹ̀ pé dandan ni kílẹ̀ ó mọ́ bá mi títàn ó dé ńjọ́ kan ìjọ tí ó dé ó mọ̀ a ò bá ọ sọjọ́ tó wà á sì bá ẹ sọjọ́ tó máa lọ ọ̀dọ̀ Ọlọ́run nìkan nìyẹn wà ṣé kò tó kẹ́dà ọ̀rẹ́ra rẹ̀ ńlẹ̀ ẹ wo dídá tó dá wa ìwọ tó bá jó ní ìgbéraga tó jẹ́ tó péré lálágbára ọlọ́run járánkì wa ní suratu Rum aya fifty four ó ní ọ̀lẹ mo dá ọ ọ̀lẹ lọ parí rẹ̀ sí kí ló lóun dá wa. ọlọ́run ní mo dá ọ lọ́lẹ̀ ìgbà mo dá ọ lọ́lẹ̀ ò lè dárìn ìjọ wọn bí ọ ò lè dáṣọwọ̀ ìjọ wọn bí ọ ò lè dáwẹ̀wẹ̀ ìjọ wọn bí ọ ò lè jòkó ìjọ wọn bí ọ o lè dá nǹkan ṣe ipò aláìlágbára la dá ọ. ó ní dẹ̀yìn tí mo wá dá ọ lọ́lẹ̀ fúnra èmi ọlọ́run mo wá sọ ẹ́ di ẹni tó lókun lára orí tí ò dúró wá dúró ẹsẹ̀ tí ò lè rìn wá rìn gbogbo nǹkan ló wá ń gbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló wá ríra rẹ lọ́gàá o mọ̀ pé. ọmọdé àná ni báyìí. bó ṣe rò pé ó ń dàgbà yẹn ó ń padà sídìí ọ̀lẹ ọ̀lẹ pàtó ṣe mọ̀ pé eré apá kejì wa ọ̀lẹ apá kínní òun nígbà tó wà lọ́mọdé ọ̀lẹ apá kejì nígbà tó o bá darúgbó tán. kò tí ì sárúgbó nínú mọ́ṣáláṣí wa yìí ọlọ́run kó jẹ́ adarúgbó o látọrí tí fi máa mú wa dórí gbogbo àwọn bàbá bàbá màmá màmá ọlọ́run á jẹ́ àdàgbà ọlọ́run á lọ́rẹ̀ ẹ̀mí gbogbo wa kò wá ní lọ́rẹ̀ ẹ̀mí wa fóṣì kò ní lọ́rẹ̀ ẹ̀mí wa fáìsàn àní dààmú lọ́jọ́ alẹ́ wa kílé tí mo pè ní ọ̀lẹ apá kejì gbogbo ohun tó ń ṣe fún ẹ ní kékeré náà máa padà ṣe fún ẹ ètò mọ̀ntọ́lọ́hún sọ nìyẹn ó nígbà mo ti fún ẹ ní irun funfun òjíṣẹ́ ti dé láti sọ fún ẹ pé máa múra àsìkò ń tó bọ̀ òun ni ò ṣe gbà ká kun irun funfun yẹn sí dúdú mọ́ èèyàn lè kun sí pupa o ẹ máa ráhùn tán kun sí pupa ẹ máa ráhùn tán ṣáìn ṣáìn ẹ oríṣiríṣi kò tiẹ̀ mind àmọ́ dúdú yẹn kò fẹ́ kẹ́ kun síbẹ̀ mọ́ kó lè máa mọ̀ yí pé àsìkò ti dé ó ti súnmọ́ bí wọn bá kọ́ rírun funfun yẹn èyàn kọ́ máa já kúrò kí ni dé kí ló ń wà á máa lọ <laughs> èmi náà ti mo jọ ọmọdé ìgbà tí mo jájájá mo yà fílẹ̀ ó ti dé náà nìyẹn kò sí kan tí yàn ṣe sí ó ti dé nìyẹn. anabi muhammad ó ní ikú ti tó ní wáàsí bá ṣe jókòó yìí làwọn kan jókòó rí bá ṣe borí ni wọ́n borí bá ṣe wọ jàlábíà yìí ni wọ́n wọ̀ ọ́ wọ́n ti wà nísàlẹ̀ wọ́n ti wà núlẹ̀ kò sí ohun tó ń ṣìṣe táwa gbé wọn máa ṣìṣe lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ohun tó ń máa ṣe táwa náà máa mọ̀ ọ́ ṣe báyìí ẹ̀ kí á fò tó wọn mọ̀mẹ́ntó kíáfù rẹpẹtẹ tó bá ṣe omi wọ́n tún tómi yẹn sè kó tó mu ẹtí gbọ́ mi <laughs> wọ́n ti lọ a máa ń rẹra wa ńlẹ̀ nítorí ìdí pàtàkì ni tá ń ṣàdúrà náà nínú suratul Araf aya fifty five àti aya two oh five àfa sàmínú báwo lọ́lọ́run ṣe ní ká ṣàdúrà. wọ́n á mú وادعوا ربك تضرعا تضرعا tẹ́ bá ń bẹ ẹ̀mí ọlọ́run ẹ máa rẹra yín lẹ̀ ẹ máa rẹra yín lẹ̀ ọlọ́run ò ṣe é jágbe mọ́ ọlọ́run lọ́wọ́ akéwà ni olùmọ̀kẹ́ sọ̀kalẹ̀ níbo báwo a máa ń rawọ́ sọ́dọ̀ ọlọ́run ni ọba tó ní láyùs alu amma yaf'al ẹnì kan ò tó bí ẹ̀mí ọlọ́run nípa tí mo ṣe èmi ni ó máa bí ìrẹ́rẹ́ ẹni nílẹ̀ tá a fi ṣàkọlé ọ̀rọ̀ yìí ẹja lọ́nu suratu kaf Quran chapter eighteen láti àyà kínní ká tó sáré máwọn scenario kankan wá. alhamdulilayi. báwo láyé rẹ ò bá ti rí tí ò bá sí kúránì bàbá ṣíbi máa kó má sí kúránì láyé ẹ wo ìdààmú ẹ̀dá ẹjọ báwo láyé ò bá ti rí ìtumọ̀ wo làbá fáyé ká ní kò sí kúránì tó ṣàlàyé ń tá a wá ṣe tó ṣàlàyé ẹni tó dá wa tó ṣàlàyé tó torí rẹ̀ dá wa tó ṣàlàyé ẹsẹ̀ tá a gbé tá a fi rí yọnú ẹ̀ ẹsẹ̀ tá a gbọ́dọ̀ gbé tá a bá fẹ́ bínú ẹ̀ bí ò sí kúránì báwo láyé ò bá ti rí kí la máa sọ pé a wá ṣe torí a rí i pé wọ́n ń kọ́lé wọ́n dẹ̀ ń kọ́lé wọ́n tún wọ sàárè wọ́n fi lélẹ̀ kí la bá pè ní túmọ̀ lé èèyàn máa yarí kò ní lọ àyíbẹ̀kọ̀ wọ́n sọ akọ̀kọ́lé èmi ò ní filé mi lẹ̀ o àyíbẹ̀kọ̀ akọ́rìpẹ́ ni tó sọ̀rọ̀ ẹ̀ mọ́lé ló bá kú náà bá gbé kúrò mbẹ́ gbogbo a máa padà sọ pé ayé yìí ò ní túmọ̀ àwa padà rí ọmọ ta dààmú dààmú torí ẹ kọ́mọ mi ṣe kinní kan o pé o labá ah kí ni túmọ̀ ayé jọmọ ìjẹ́ àdúpẹ́ fọ́lọ́run alukurani ló jẹ́ àmọ̀túnmọ̀ ayé òun ló jẹ́ ká mọ̀ pé ẹni tó dá wa ó dá wa ká wá sìn wọn ni gbogbo ń tá a wá rí pátápátá tí ń jọ wá lójú yìí ó ní ìranù ni kí ló pé jàmá àdánwò lásán ni kì í ṣe tiẹ̀ èyí tó jẹ́ tiẹ̀ ò sí ń in tó bá ti lè fàbá ẹ̀kọ́ mú wọnú sàárè kìí ṣe kí ni <laughs> àwọn èèyàn lè sọ pé kìí ṣe tàwọn sí ọ̀fọ́ olé wà lọ́wọ́ ẹ̀ àbí òun lẹ ṣe ń rí change of ownership ní gbogbo ìgbà change of ownership change of ownership ilé ẹ ó yìí máa rí change of ownership mọ́tò ẹ ó ń bọ̀ wá rí kí ni àwọn ìyá yẹn ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ wọ́n ń bá ọ̀nà rẹ̀ bu yẹ̀pẹ̀ jà lé gbogbo nǹkan ni ó change ownership ẹni tó ní ìyípadà ẹni tó ní náà ń pè ní change of ownership ọba ti kú sí làwọn ọmọ ti máa kó agbádá náà ti máa kó bàtà náà ti àbí ìdí ò bá sì bàjẹ́ ń bẹ̀ kí náà máa ṣe pẹ̀lú ẹ̀ wọ́n wọ̀ ọ́ ni ààrẹ tó máa jókòó pẹ̀lú fìlà bàbá ẹ̀ ń bá ń sìn ó ti jogún tiẹ̀ lé lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti wá fìlà mọ́rí bàbá yẹn lè má fi fìlà yẹn báyà ṣeré kékeré nígbà tó wà láyé mọ́tò ẹ̀ ń ọmọ àwa àbọ̀ níwà tó bá lọ tọ́jú kọ́kọ́rọ́ ńkọ́ kó tó kú kí ni rèwáyà ń ṣe láyé ilé tó gbójúlé gan la ilaha illallah muhammad rasulullah ọlọ́run ni ẹ dúpẹ́ fọlọ́run tó ṣe kùránì ní tíra tí ò sí kùbákùgbé ń bẹ̀ kò sọ̀rọ̀ tó takora wọn bẹ̀ kọ́ yìí mà. kọ́ yìí mà in tó dúró déédéé ni láti ṣe kíni. ọlọ́run fẹ́ fi ṣe ìkìlọ̀ fún yín ó dẹ̀ fẹ́ fi ṣe ìró dùnú fẹ́yìn ẹni re ẹ̀yìn ẹni re lẹ yìí ọlọ́run ṣe wá lẹ́ni re. ọlọ́run ṣe wá lẹ́ni re. re ó ń dúró dè yín o. ọlọ́run kò sí wálẹ̀ tó máa wọ àlìjánná láéláé o. àti kan fi ṣèkìlọ̀ fáwọn tó ń sọ pé ọba bímọ. máa ń bí èrè. nímọ̀ àwọn bàbá bàbá wọn ò nímọ̀. ọ̀rọ̀ burúkú ló ń jáde lẹ́nu wọn. ẹni lọ́lọ́run bímọ kò sí ní tó sọ kọjá irọ́ jẹ̀mọ́ ẹ wọ̀rọ̀ yẹn kọ́ léèyàn ní ọlọ́run bímọ ọlọ́run ní ẹlẹ́dàá lè mí kí lọ́lọ́run adẹ́dàá kéèyàn sọ fẹ́ tó ṣe bọ́ǹfìtà ń sìn kó ló bí bọ́ǹfìtà ọlọ́run máa ń dá nǹkan ni ẹ bá ní ẹ torí wọn bá ìyá alágbájá sùn sánmọ̀ nǹkan ta ló dá sánmọ̀ ta ni bàbá sánmọ̀ ta ni ìyá sánmọ̀ ta lànà rẹ̀ òòrùn ńkọ́ òṣùpá ńkọ́ ìràwọ̀ ńkọ́ àrá ńkọ́ mọ̀nàmọ́ná ńkọ́ ọmọ èèyàn tún wẹ́ ọlọ́run ni à ń tún àṣàjù àmì sàmáwò bànáà.

àwọn yẹn gan wọn tó pè wọ́n lọ́mọ ọlọ́run torí pé ẹ̀dá ọlọ́run gbogbo ẹ̀ ó dẹ́n tó níyà tó ní bàbá ó lè dá àyàn kó má níyà kó má ní bàbá anabi adama tá n bàbẹ́ tá níyà ẹ̀ ọ̀pá musa tó dejò àbí kí ló dejò igi tá níyà ejò yẹn tá ní bàbẹ́ inú bí yín sùúrù lérè o ẹ sọ̀rọ̀ ìgbà nábì Ibrahim fẹ́ fọmọ rẹ̀ rúbọ fọ́lọ́hun ẹran àgbò tọ́lọ́hun fi rọ́pò Ismail fún ta ló bí ẹran náà ẹlẹ́dàá lọ́lọ́hun yàkùlùkùmọ̀ ìyàṣà bọ́ọ̀tí wáyé bàbá rẹ̀ ò tọrọ rẹ̀ o ìyá rẹ̀ ò tọrọ rẹ̀ o ọmọ rẹ̀ náà ń tọrọ ìjọtọ lọ́hùn tí wọ́n bí ẹ kálẹ́ lómi iná bí ìkómọ yẹn ò ní yàtọ̀ torí wọn mẹ́ni tó dé talẹ́ni tó dá ẹ mọ̀ àbí ìyá wa tí ìyá wa fọlọ́hùn ní fọ́tò ni pé ẹ tí mo fẹ́ rèé o. mo fẹ́ kẹ́ ṣe alhamdulillah abasa aminu nìṣó. fàlàlà kàràkùn ìtàn mẹ́rin ni mo fẹ́ yọ nínú káàfù tẹ́ẹ̀fì mọ̀pọ́lọ́ ń kọ́ abàṣẹ màmá rẹ̀ ra wá lẹ̀. ọlọ́run ní rẹ̀ Muhammad tó bá lọ ṣe wáàsí fún wọn ní sùúrù lérè tọ́wọ̀n bá wá yí padà tí wọn rẹra wọn lẹ̀ má torí ẹ̀ bára rẹ̀ nú jẹ́ ẹ̀yin kọ́ nọ́mbà wí o ẹ̀sọ̀pọ̀lọ́run jẹ́ kémi rẹra mi lẹ̀ o ọlọ́run má jẹ́ ń ṣe gbéraga sọ́lọ́run o ọlọ́run ní kí wọ́n mọ̀ tó bá lọ ẹni bá lọ ṣe wá síbi kan má banújẹ́ pé wọn ò gbọ́ tó sọ. fàálà bàbá mi ọ̀la. gbogbo ilé tó rí lọ́nà Adétọ́lá bàbá ẹ̀yin kọ́ mọ̀ ń bá wí o gbogbo ilé tó lọ́nà Marina gbogbo ilé tó lọ́nà Victoria Island gbogbo ọkọ̀ tẹ́ ẹ rí gbogbo ẹ̀ pátá. zinatul hayati dunya. zinatul inna ja'alna laha ọlọ́ni gbogbo ilé gbogbo nítorí yẹn decoration lásán ọ̀ṣọ́ lásán òun ni ò ṣe last anything fashionable will soon go out of fashion gbogbo ohun tó ń ju àwọn èèyàn lójú lé ní ẹni tí ó yẹ̀yẹ́ lọ́la yìí ẹwà àwọn ilé ta kọ́ yẹn gbọ́ yẹn fáyìn tó àwọn ọmọ wa ń bọ̀ wá wò pé yéè ta ló kó bá àwọn bàbá wa báyìí báwọn náà ṣe máa kọ́lé báyìí can you imagine mọ́ ìmọ̀ máa tẹ́wọ́ rè ilé tó ń ju àwa lójú ìtẹ́ máa fi mọ̀ bẹ́ẹ̀ ni pé ẹwà àwọn bàbá bàbá wa lánàá ẹ̀wòlé alámọ̀ ṣe mọ̀ pélé alámà nígbà tó ń kọ kò sílé tó dáa tó èèyàn máa mú ọjọ́ ni tó jẹ́ pé ẹni tó ẹni tó singlet ló máa wọ̀ sórí ìṣòkòtò tí ó máa làágùn tí ní ó máa dùn wọ́n ti fi lé pọtífọ̀nà orúkà torí ilé alámà ọ̀tọ̀ làwọn tí ó gbé ọ̀tọ̀ làwọn tí ó dì ọ̀tọ̀ làwọn tí ó jù ọ̀tọ̀ lẹni tí ó hàn ọ̀tọ̀ lẹni tí ó gbé bẹ́ẹ̀ ẹjọ́ kí la wá ń ṣe pẹ̀lú ilé alámà lẹ́nìí a kì í débẹ̀ ká tó wo gbogbo tó ń jọ wá lójú yìí ẹ wo tẹlifóònù yìí sì ẹ wo tẹlifóònù ìgbà tí tẹlifóònù kọ́kọ́ dé ẹ bó ṣe tóbi tó ẹ pè padà ọwọ́ ń ro in fact bí mọ́ṣáláṣí ìṣètò èèyàn kan ló máa ní láyé zero nine zero inú ìmáàmù ó máa dùn pé fóònù ń dún nígbà wọn kírun bí at least ọlọ́lá kan wà nínú mọ́ṣáláṣí wa ṣé wọ́n bí ẹ̀dá kí fóònù ẹ sí níbi tó ya yẹ̀yẹ́ dé ẹlọ́run ni ọ̀ṣọ́ lásán ní gbogbo ń tẹ́ǹdù yìí ó wó ọmọ akànfẹ́ fi dán yín wò ni yes. wà nínú gbogbo ẹ̀ ní máa sọ di yẹ̀pẹ̀ máa kún dànù tí ò ní wúlò kúlù mọ́nà léyà gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ni ó tán. ibi tí mo wá ń lọ àdánwò oríṣi mẹ́rin ọlọ́run júwe rẹ̀ ní suratu kaf àkọ́kọ́ òun ni ti ìgbàgbọ́ kí làkọ́kọ́ ẹ̀ dáhùn ọlọ́run júwe àwọn èèyàn kan bíi tiwa ọ̀dọ́ ni wọ́n torọ́pọ̀lọpọ̀ wá ń sìn àti fèèlì lórí ìgbàgbọ́ yẹn ọlọ́run kó já páàsì ta ló dá wa ta ní ń ṣọ́ wa ta ní ń kẹ́ wa ta ní ń ṣèjẹ ẹ̀mú ta ní ń ṣe iná àti ìlò ta lọ́bọ oníṣọ́ lọ́dọ̀ àmọ́ wa igbá ń bẹ lábẹ́ bẹ́ẹ̀dì wa òrùka oríṣiríṣi àdó ìgbàdí ìfúnpá ní níta rò pé yóò ṣọ́ wa pẹ̀lú mi ṣe wá sí mọ́ṣáláṣí oríṣi irin bíi mẹ́ta níbẹ̀ lọ́wọ́ ẹ̀ tó lọ ṣàní ṣọ́ọ̀bù àwọn wẹ́dà ẹlòmíì mọ́tò rẹ̀ tẹ́ bá mọ iye àdó táwọn rìwáyà ń forí gbá tán bá ṣe ń jì ní mọ́tò òfo lórí òfo ẹ sọ la ilaha illallah nǹkan àkọ́kọ́ tẹ́yìn ò gbọ́dọ̀ fèèlì òní kó dọ́lọ́wọ́n bẹ́ẹ̀ mọ̀ òun ló dá mi la ilaha illallah kò sẹ́ni tó dá mi lẹ́yìn ọlọ́run la ilaha illallah kò sẹ́ni tí ó kẹ́ mi lẹ́yìn ọlọ́run la ilaha illallah kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́ lẹ́yìn ọlọ́run la ilaha illallah kò sẹ́ni tó lè ṣọ́ mi lẹ́yìn ọlọ́run la ilaha illallah kò sẹ́ni tó tó gbára lé lẹ́yìn ọlọ́run la ilaha illallah àgbéga tí mọ̀ wá òun nìkan ni la ilaha illallah kò sẹ́ni tó lè ràn yàn ṣe lẹ́yìn ọlọ́run la ilaha illallah kò sẹ́ni tí ó pa mí lẹ́yìn ọlọ́run ọlọ́run ní nánú nà kúsù ọlọ́run ni mo fẹ́ fún yín níròyìn wọn pẹ̀lú òdodo ìlànà ìdí àtọ́ ìyá àtọ́ ọ̀dọ́ ni wọ́n wọ́n gbọ́ ọba wọn gbọ́ a sì ṣàlékún ìgbàgbọ́ fún wọn gbogbo wa pátá ọlọ́run jẹ́ àlékún nínú ìgbàgbọ́ ìgbàgbọ́ yẹn ní jẹ́ kí iṣẹ́ eré ó dáa téèyàn bá wà tí ó gbà pé kò sí ọlọ́run tó gbà pé kò sọ́jọ́ gbéǹde wọn ní gbé wa dìde kò sẹ́san tá a bá kú iṣẹ́ burúkú nìkan lẹni yẹn lè máa ṣe ẹni tó nígbàgbọ́ pé tó bá gbé wa dìde iṣẹ́ eré wa á gbẹ̀san rẹ̀ àwọn ni wọ́n lè ṣiṣẹ́ eré o àwa mélòó la fẹ́ wà lè jọ́nà lọ́fẹ̀ẹ́ láì ṣiṣẹ́ ẹ̀dẹ̀ náwó ẹ̀yin ẹ máa ṣiṣẹ́ àbí mo tiẹ̀ láìka àwọn ìyá wa ẹ máa ṣiṣẹ́ ni o kò sọ́ọ̀fẹ́ ń bẹ̀ o iṣẹ́ yẹn la fi ń rẹra wá ńlẹ̀ o ẹ wá mọ̀dí ta fi rẹra wá ńlẹ̀ sí a máa ṣiṣẹ́ ni o nínú súrátù nájímù kí lọ́lọ́run sọ àfàrà ìtàlẹ́sì ẹ wá wo ẹni tó pẹ̀yìn dà ó ti ṣiṣẹ́ rẹ̀ díẹ̀ ó wá lóṣù tá a ṣe yìí náà tó kẹ̀. ọlọ́run ṣé ó nímọ̀ ìkọ̀kọ̀ tó ń rí ni. ìwọ mọ̀ ń fi sínú ìwé tá a fànàbí Musa ni. àbí tá fi sínú ìwé ànábì Ibrahim tó gbé àdéhùn pẹ̀lú ọlọ́run kí la kọ síbẹ̀. Allah tá a kọ síbẹ̀ ni pé ẹlẹ́rù kan ò ní ru ẹrù ẹlòmíì ẹ gbọ́ dáadáa o kí ni mo sọ ń sì yìí. àti wípé eléyìí mo fẹ́ kẹfẹ́ ní sọ àti wípé kò ní í sí fẹ́ dá kanjọ náà àfihàn tó ṣiṣẹ́ fún ẹ sọ kí n gbọ́ ọ. o ò lè rí nǹkan gbà àfi tó ṣiṣẹ́ fún àfihàn tó kí àfàwẹ̀ tó gbà àfẹsẹ̀ tó sá fún àfisádàkà tó ṣe gbogbo dáadáa rẹ nìkan lọ́ọ́ fi gba nǹkan jọ náà wàá nà sáyàwó ntọ́ wa ṣe yẹn wàá wá rí i ọlọ́run kì í jẹ́ èèyàn gbé ó máa fi hàn ẹ́ pé dédé mo ṣe ntọ́ ṣe rèé o ntọ́ ṣe rèé o súnmọ́. ọlọ́run ní àwa sọ yẹn lẹ́sàn-án rẹ lẹ́kùnrẹ́rẹ́ ṣe wá rí gbogbo iṣẹ́ wa bó ṣe tó yẹn kò tó gbé wa wà lẹ́jọ́ náà kí ni mo wá sọ ń sìn gbogbo iṣẹ́ ẹ mọ̀ pákọ́ sọ yí pé bí ó fẹ́ wà lẹ́jọ́ náà yóò ṣe kí ni yóò ṣiṣẹ́ àwa ní iṣẹ́ wa látòkè délẹ̀ kò tó gbé wa wọ ibo ìyẹn la ṣe máa rẹra wá ńlẹ̀ kí ló fà tá a fi sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sanwó iṣẹ́ ọlọ́run nínú wa ipe káwo iṣẹ́ tọ́lọ́run ń ṣe ìgbà tó bá jẹ́ wọ̀nà ni kò fún ní price o ti mọ èyí tó ń ta gàrí o ti mọ èyí tó ń ta rẹsì èló ló ta mímí tọ́ mi èèyàn ń mí. ìpè kéèyàn máa mí ibo láti máa mọ price ẹ̀ àgbàtà dé ọ̀dọ̀ àwọn multi billionaire tí wọ́n ní bíi eight hundred billion dollars ṣùgbọ́n wọn lè fi ra nǹkan fi máa mí lọ títí ayé. kódà kan kí wọn sínú machine tí ó máa bá wọn mí wọn ní jára ayé wọn járọ ọrùn wọn ẹni bá ti wà lábẹ́ machine yẹn kò lè dátọ̀ kò mẹ́ni tó wá kíhun torí machine ní mí òun kọ́ kò fẹ́ ká jọra wa lójú kárò bóyá ẹ mo ti kírun irun tí mo kí ó yẹ kó gbé òun làwọn afáwa fi ń sọ fún wa pé. إن ربك كان كيف ونعم ti gbọ́ àgbọ́yé pé àánú ọlọ́run làwọn tó ṣiṣẹ́ máa fi wọ̀ ọ́ ó ní na rọ́bà. ọlọ́run ló dá sánmà ló dálẹ̀ ló dá ogun tí ń bẹ méjì ẹ wá gbọ́ o. ní láàyò wá dàákù ẹ lè sanwó iṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tí ń bọ́ lẹ́nu yín pẹ̀lú ìrun tẹ́ ẹ kí kò sanwó ẹ kí ni mo ní kò sanwó ẹ ìrun tá a kí kò sanwó kí ni kò sanwó ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu wa. itikaf kò fòdì ọdún kan kò fi ṣe itikaf kò sanwó ojú ẹ tó ríran. kó lọ mọ́kà kọ́ lè ṣe tawaf kò sanwó iṣó tí ń jábọ́ ń dì rẹ̀ ẹni tó bá ṣe operation fún lẹ máa rí báwọn dókítà ṣe ń bẹ lọ́hùn kó so wàá mọ̀túnmọ̀ sálẹ́sà tó wà nídìí mọ́tò ìtọ́ tó wà lẹ́nu wa wá kọ́dọ̀ àlùwàtí jù wa kó o fò dídí ọdún kan kó o fi gba àwẹ̀ kò lè sanwó in tó ń lọ oúnjẹ nínú rẹ̀ in tó ń lọ oúnjẹ yẹn tó bá ti daṣẹ́ lẹ̀ ó lè jẹun mọ́ jọmọ́ ẹgẹ́tì ọ̀rọ̀ ẹgẹ́tì kí láyé sọ nínú gbogbo ara wa ẹgbẹ́ wa tó yí aṣọ mọ́ rẹ̀ lára àgbàlagbà tọ́ndé ìṣẹ́kẹ́ṣẹ́kẹ́ lọ́wọ́ àtẹsẹ̀ ẹ lọ sí Yaba psychiatric hospital gbogbo oríṣi orí ọjọ́ orí tó wà ń bí ló wà ń bẹ̀ apá wọn ò dá ẹsẹ̀ wọn ò dá wọ́n fá ìwọ́n dùn rí ara wọn ò gbóná làákàyè ló dàrú ó dẹ̀ kún débi pé wọ́n á ní kò sí bẹ́ẹ̀dì èló làwa san tàfi lálàáfíà báyìí ọmọ kéwòn ò mórí ọlọ́run gbogbo àlọ́ máa ní ọlọ́run kó ṣàánú wa ààrẹ kan jẹ́ la ilaha illallah àwọn àìsàn ó dé mọ tó ń pè lóúnjẹ nǹkan tó kàn máa sọ ni pé ṣé màá tún fẹsẹ̀ ara mi rìn kó bí ẹ bá ń dúpẹ́ fọlọ́run gbogbo aṣọ tẹ́ ẹ wọ̀ yìí ọlọ́run ló wọ̀ fún yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àyín tí ò bá mọ̀ pé ọlọ́run ló ń wọṣọ fún yàn wàá wá rẹ́gbẹ́ tó wọṣọ tán tó wá dé àárín ọjà ó dẹ̀ ń bọ́ọ̀lẹ̀ ní kankan ó dẹ̀ ń bọ́ọ̀lẹ̀ ní kankan ó dẹ̀ tún rẹ́rìn bó ṣe ń bọ́ọ̀lẹ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ tó ń ṣe yẹn ní ọ̀ṣọ́ lójú ẹ̀ tó fi bọ́rẹ̀ sí o kí ló dàrú ọlọ́run má dọ̀pọ̀lọ́ wa láàmú. ìdí tá fi rẹra wá ni pé iṣẹ́ wa ò tó sanwó iṣẹ́ ọlọ́run tí ẹgẹ́ ti ọ̀rọ̀ ìgbàgbọ́ tí ò bá dá wa ní wá ó tún lè dá wa bá a ṣe fẹ́ ọlọ́run má dá wa bá a ṣe fẹ́ gbogbo ìgbà ló fi hàn wá ògúfe rèé ò sí tó ṣe fún mi ju tó gúfe ṣe ògúfe ò ṣẹ̀mí òṣòre fún mi ojú méjì mo fún ẹ ojú méjì mo fún ògúfe mo fún ẹ mú ògúfe nímú ọláhán ẹyọ kan ògúfe ọláhán ẹyọ kan ètè méjì lónìí ètè méjì lónìí ó jẹun ó dìgbẹ́ òun náà jẹun ó dìgbẹ́ ọmọ mi ó dìtọ̀ òun náà ọmọ mi ó dìtọ̀ ẹ̀dọ̀ ń bẹ́nu rẹ̀ ẹ̀dọ̀ ń bẹ́nu rẹ̀ ìfún bẹ́nu rẹ̀ ìfún bẹ́nu rẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ lára rẹ̀ òun rèé mi àfa mo nírun gbọ̀n ń gọ́ irun gbogbo fẹ́ kọ́ ju tèmi lọ kò sáàfà tí irun gbọ́n rẹ̀ tó ti kìnìún ìyá ẹni tó máa sin lọ́hùn ò jẹ lọ́hùn mo kàn pọ́n ẹ lé ní tọ́lọ́hùn sọ nìyẹn mo pọ́n ẹ lé ní omi tó mọ bó ṣe dáa tó ìtọ̀ rẹ̀ ò ṣe dúró tì bí ìtọ̀ ẹran ṣe rí nìyẹn ìgbẹ́ ajá ò ṣe dúró tì ìgbẹ́ ẹ̀wọ̀ gan ò ṣe dúró tì í ọlọ́run fẹ́ kárí ara wa ńlẹ̀ ká mọ sáìsì ara wa walaqad karamna bani Adam. abasa aminu táìmù lọ sọ̀rọ̀ ìgbàgbọ́ ti yé wa ṣá nígbàgbọ́ ní ọlọ́run ẹ̀ dáhùn ṣàgbà tírà rẹ̀ gbọ́ tí ń jẹ́ kùránì ṣàgbà nábì rẹ̀ gbọ́ tí ń jẹ́ Muhammad ṣàgbà pé ọjọ́ kan ń bọ̀ tá a dágbére fáyé ò lè mọ ọjọ́ náà èmi ò mọ̀ ìwọ ò mọ̀ àwọn èèyàn ni wọ́n ò mọ̀ wọ́n kéde ẹ̀ pé ó dé ni wọ́n máa kéde ẹ̀ pé ó ti lọ ẹlòmíì rò kóun lè kéde ara wọn á ní mo kú ò tí kú ẹ̀bẹ̀rẹ̀ tó ní mo kú ìyẹn ò tí kú kò ṣe é ṣe tó gba àwọn àdúrà tẹ máa ń ṣe yẹn ẹ lọ gbèsè gbẹ ẹ máa ṣiṣẹ́ lẹ́ni tó ń retí ẹ̀ ẹlọ́màjì àkú àtókù very good àmín àníríkú òjijì 419 gbàdúrà yẹn kò wọ́ọ̀kì oríṣi ẹyọ kan tó wà òjijì lórúkọ ẹ̀ yá máa ń bè dúníyà. alẹ́mọ̀ ojiji ló máa dé fúnra ẹ ló kan ọtọ lẹ́ni tí ó bọ̀ lára ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má jẹ́ kán tàn yín ẹ má retí ikú ẹ má bẹ̀rù ikú rárá ẹni tó ń retí ẹ ló gbádùn ayé ẹ gbogbo nǹkan ni ó gbé fúyẹ́ nǹkan kan ò ní tóbi lẹ́mìí rẹ̀ kò ní ṣàì ní nǹkan kó wá máa sunkún nígbà ó mọ̀ ẹ́ pé bí n bá ní kí ni yóò ṣẹlẹ̀ ẹ̀ dáhùn ni ah, àwọn tó ní lánàá dáa ayé rẹ̀ ó fúyẹ́ débi pé wàá lálàáfíà nú ọkàn ee eh, ó là ń gba bí kọjá ni o arìnrìn àjò ni wá o kí ló pè wá gbogbo àwọn tó bá wa kírun ń bí tẹ́ẹ̀rí mọ́ wọ́n ti gba bí kọjá o ẹrù tó di ti pọ̀ ju ẹrù arìnrìn àjò lọ ẹrù díẹ̀díẹ̀ lárìnrìn àjò ń gbé dání nígbà tẹ́ ti gba ti ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ tá a gbà lẹ́nu ọlọ́run jẹ́ wúlò láyé wa àwa fẹ́ lọ sí àdánwò ẹlẹ́ẹ̀kejì nínú sóràtù kaf kó tó débẹ̀ wá tiẹ̀ kọ́kọ́ bá mi ka twenty three and twenty four ẹ̀yin tẹ́ máa ń fọwọ́ sọ̀yà kí mo fẹ́ ṣe báyìí lọ́la ọlọ́run ní ẹ̀rẹ̀ra yín lẹ̀. wàá tọ́kọ́ nàìjíríà. ever sọ fún ẹnìkan má sọ fún ẹnikẹ́ni kó fẹ́ ṣe nǹkan báyìí lọ́la láì sọ yìí pé insha Allah ẹwà nábì Muhammad òun náà gbàgbéra ó gbàgbéra ọlọ́run wá fi kọ́ lẹ́kọ̀ọ́ nítorí tiwa ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ àwọn aláìgbàgbọ́ wọ́n máa ń lọ bèrè lọ́wọ́ ẹ̀ wọ́n á ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́run níta máa fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ni ẹ̀ ṣàlàyé fún wa kí ni nǹkan oṣù àwọn obìnrin kí ló lè sọ ń pa ẹ̀ tọ́ bá ti sọ báyìí ọlọ́run akọ̀ràn ọmọ láìka Jibril wa ni ìyá kan ní wọ̀yẹ̀sẹ̀ àdó. ìyá kan sọ Kùránì akọ̀sọ̀kalẹ̀ ni pé wọ̀yàsíàló náà ká lè mahid wọ́n bèèrè Muhammad nípa nǹkan oṣù obìnrin kò sọ fún wọn pé ẹ̀gbin ni fatazilo nisa afirima ẹ yọ̀ǹda àwọn obìnrin yín tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wàlá takirabu nahata ẹ̀tì ẹ má sùn mọ́ wọn títí tó máa fi mọ́ fàyíza tàtọ̀ àrùn náà tọ́ba ti wá mọ́ tán. fàtúnà mẹ́lẹ̀ àìsàn àmàrà kò ẹ wá bá wọn lò níbi tọ́lọ́run ti gbà yín láyè. iná láyé tó ta wá bí iná láyé kó lè mọ́ ọlọ́run nífẹ̀ẹ́ ni tí máa ń ronú pìwàdà ọlọ́run nífẹ̀ẹ́ ni tí máa ń ṣe mímọ́ ṣé mo kí wọ́n béèrè lọ́wọ́ ànábì Muhammad nìyẹn ta ló dáhùn ọlọ́run ló dáhùn ọlọ́run ò dojú ti òjíṣẹ́ wọ́n máa lọ béèrè béèrè tó le tí ò tiẹ̀ ṣojú ànábì Muhammad ọlọ́run á kàn dáhùn ọlọ́run á kàn dáhùn yasalunaka anil khamri wal maisir wọ́n bi ànábì Muhammad wọ́n ní tó bá jẹ́ ànábì nìyẹn sọ fún wa nípa ọtí àti tẹ́tẹ́ kùránì kan sọ̀kalẹ̀ ni. ọlọ́run ní sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ ń bẹ filẹ̀ yẹ́wọ̀n pé ọlọ́run dá lóhùn àbí òdá lóhùn ẹ̀ sọ̀rọ̀ ọkàn ẹ̀ ti wá balẹ̀ pé ọlọ́run máa dáhùn lóhùn wọ́n wá béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ àwọn yẹ̀wúdí ló kọ́ wọn pé tó bá jànà bí ọlọ́run ni ẹ̀yin ẹ lọ béèrè nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ ẹ béèrè nípa arákùnrin kan tó ṣe ìrìn àjò láti ibi tí oòrùn ti ń yọ títí débi tí òòrùn ti ń wọ̀ tó bá tó bẹ́ẹ̀ kó sọ ẹ tún lọ béèrè nípa ẹ̀mí kílẹ̀ mí wọ́n béèrè àwọn ìbéèrè mẹ́ta ni wọ́n bi ànábì Muhammad sàṣẹ. kílẹ̀ ànábì kan sọ ọlá akọ́lọ́hún ti máa ń dá a lóhùn ànábì ní ẹ̀wà lọ́la. anabi ọ̀rọ̀ ati fi ń ṣá ọlọ́run wá fẹ́ bawí ó ní ẹ wá lọ́la ngbà ó dọla, ọlọ́run ò dá lóhùn kò rí ánsà fún wọn ó dijọ́ kejì ọlọ́run ò dá lóhùn ìjọ́ kẹta ọlọ́run ò dá lóhùn ìjọ́ kẹrin ọlọ́run ò dá lóhùn. ó gbà bẹ́ẹ̀ àfìgbà tó pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọkàn anábì Muhammad ti bàjẹ́ ọlọ́run wá ní kíni. wàlá àbọ̀ lọ́nà ìwé ilé ìwáyé ọ̀nà ìgbà bàdá ilé àlàyé ọ̀nà. má ẹ bá sọ fẹ́ nìkan pé màá fún yín kinní kan lọ́la màá wá sílé yín lọ́la màá bá yín lọ patí yẹn lọ́la máa ra kíní yẹn fún yín lọ́la láì sọ pé kí ni. ó bá nǹkan sọ mu àbí ó bá mu tá a bá sọ arẹra wa ńlẹ̀ àbá arẹra wa ńlẹ̀ ẹni tí ò sọ ó ṣègbéraga ó ti rí pé òun rọ̀la gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sanabi Muhammad àwa lọ́lọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ ìyá mi má ṣe ìgbéraga ìwọ tó ń dá ọ̀la fún èèyàn ilẹ̀ ti ṣú lójú ẹ̀ tán débi tí ilẹ̀ fẹ́ mọ́ lójú ẹ̀ ẹ̀jẹ̀ àrẹ̀ra wa ń lẹ̀ wá lọ sí ọ̀dọ̀ àwọn arákùnrin méjì tọ́lọ́run fún kan nù ọ ní ọgbà ìwọ tó bá kọ́lé máa tẹ́tí o ìwọ tó bímọ máa tẹ́tí o ìwọ tó nílé iṣẹ́ ẹ tẹ́tí o ìwọ tó nímọ̀ ẹ tẹ́tí o ọlọ́run ní sọ fún wọn ìtàn àwọn arákùnrin méjì kan ìkànnù wọn wà rí pé tó bá ń bọ̀ rẹ̀ ṣeré ọlọ́run adédè sọ ọ̀rẹ́ dọlọ́lá kò dẹ̀ ní fún kejì rẹ̀ ní nǹkan kan ẹni tó wá fún wa máa jọra rẹ̀ lójú àròpọ̀ òun ní nǹkan àwọn méjì ó máa rìn ìkó bímọ ìkan ò ní bí ìkó tètè rọkọ ìkan ò ní rí ìkó kọ́lé ìkan ò ní kọ́ ọlọ́run ní wọ́n tá a fún má jọra rẹ lójú òfin nǹkan kan ju ẹni tá a fún lọ ọlọ́run arákùnrin méjì kan afúnkan ní ọgbà ọgbà oko méjì tó ní èso àjàrà. wàhálà ọ̀rẹ́ ọ̀rẹ́ mi àwa fi igi dàbínù a fi yí ọgbà náà po. a tún fi igi eléso síbẹ̀. àwọn oko méjèèjì ń so èso rẹpẹtẹ. àti ẹ̀ jẹ́ kí àwọn oko náà kàn máa so. wọ́n máa jáde náà bí ọ̀rọ̀ náà. gbé odò ẹ̀gbórúkọ lọ́run tóbi kọ́lọ́run ṣoko fún èèyàn kó tún gbé odò síbẹ̀ tí ó fi máa rómi máa wẹ́ẹ̀tì rẹ̀ kí ló tún kù. ọlọ́run ní láìsá ní àní èso ń bẹ ń bẹ. ẹni tá a wá fún lọ́lá tá a fún lówó tá a fún lọ́mọ ń sọ fún kejì rẹ̀ tá a fún oníbàwọ̀ ló ṣe rí mi sí òrígé àwa lówó ju ẹ lọ àtúnfi ìjéèyàn àtúnfi lágbára ju ọ lọ nínú ìgbéraga àti ìrẹra ẹni nílẹ̀ èwo lọ̀rọ̀ yẹn bá mu ẹ dáhùn ó ti gbéraga nìyẹn ní ọjọ́ tó o bá ti ń sọ fẹ́nìkan pé wọ́n ní ìwọ tó o mọ̀ tó o mọ̀ pọ́lọ́ nìkan ló ní nǹkan pọ̀sẹ́sọ̀ ni ẹ́ wọ́n e ṣe ọ̀nà ẹni tá a gbé nǹkan sọ́dọ̀ rẹ̀ ní ìwọ kọ́ ló ní ṣe àwọn kéńgbà tí mo bẹ̀rẹ̀ wá sílẹ̀ kan mo ní gbogbo ń tá a rí lára wa èwo ló jẹ́ tiwa ń bẹ̀ èwo lára lọ́jà. Ja èwo la ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ ta ló fún wa bó ṣe fún wa ni ò fáwọn kan ó lọ bá ọ̀rọ̀ àtìdàkejì ẹ̀ lèmi ọlọ́run àlè awálò ni mí tó bá kánjú débi kan tó jẹ́wọ́ lọ gbé fọ́ọ̀sì ọlọ́run ní oríkì èmi ọlọ́run ní o èmi náà ní àlè áhírù èmi tí mo jẹ́ ògbé fọ́ọ̀sì mo máa ń jẹ́ kẹ́dà ògbé láàsì o èmi ọlọ́run ni àròfin bẹ́ẹ̀dá bá ga èmi ni mò ń jẹ́ kẹ́dá ó ga o bí mo ṣe gbé ọ ga èmi ni káfídò tí máa ń já ni wálẹ̀ o èmi ni báásítù tí ń fẹ́ ọlá fún yàn o èmi náà ni máníwù tí ń díwọ́ kọ́lá má dọ́dún èèyàn ṣẹ́wàá mi ẹni ọlọ́run bá fún ọjọ́ra rẹ lójú n bò wá sọ fún kejì rẹ kí mo ní nǹkan jù ẹ lọ. ó wọnú oko ẹ níbi tó láyé pọ̀ dé àwa ò lè tòṣì mọ́ láéláé ṣèbáwa náà máa ń sọ. So ìwọ náà máa ń sọ ó kí n sọ ń pa ara tèmi ó máa ń sọ ń pa àwọn èèyàn míì wà ní máa yẹn ibi tó lówó dé abẹ́rẹ́ <laughs> ebi ò lè pa àwọn eléyìí mọ́ láéláé ọ̀rọ̀ àgọ́ ni ẹni tẹ́bi ń pa lọ́wọ́lọ́wọ́ kò sólówó náà láyé tẹ́bi ò pa bóyá ẹ̀gbọ́n tí mo sọ yẹn dáadáa o kí ni mo sọ ẹ mọ̀ tó mọ̀ kébi má pààyàn ni ìtumọ̀ ẹ̀ ní pé inú ẹ̀ yìí tó ọba jẹun kò ní béèrè ìtumọ̀ ibi òpàyàn mọ́ nìyẹn ǹjẹ́ inú kan wà tá à ní jẹun tí ò ní béèrè tába ṣiṣẹ́ títí pẹ̀lú gọ́fúnà nígbà tí mo jẹ́ kọmíṣánná tó bá yá ni ẹ wo ẹ̀yin èèyàn wo you guys ebi ń pa mí màá ní ẹ gọ́fúnà kí lè sọ ebi ń pẹ̀yìn náà wọ́n wọ́n èdè tọ́lọ́mọláńké ń sọ náà nìyẹn àbí ebi ń náà ni kò sí tán jẹ́ lé ibì kan tó jẹ rí kò dẹ̀ sí tán lè ṣe ń kan tí ó diwọ́ ebi ìgbẹ́ tá bá dẹ̀ ti jẹ́ ebi ò dẹ̀ ní pa wá mọ́ olólọ́yìn sọ pé alẹ́sì jama amáláwù wà á ya sábà anamaláwù àwọn tí ń kawó lákàtúnkà ìgbàgbọ́ wọn ni pé owó yìí yóò jẹ́ ká máa gbélé ayé lọ. n nìyẹn olóko tí mo wọ̀ yìí eléyìí ò tiẹ̀. so èèyàn ló mọ ní owó ló ní ni ọmọ ló ní ni dúkìá ló ní ni tó wá ń rò bí títàn ò ní dé bá ọ títàn ti dé bá ẹ already kò sí kankan nínú ọmọ tá a ní tó lágbára ká má lọ bọ́lọ́mbà ló yá kò sówó tó o ní tó lágbára kó o má lọ kò sílé tó kọ́ tó lágbára kó o má lọ tálẹ́ni tí ń mú ni lọ ẹ̀rẹ̀ra yín lẹ́ẹ̀jọ́ níṣó. ó ní mi ti ẹ̀rọ pásíkò náà dé. ẹlẹ́tàn ṣe máa ń tan rẹ̀ wọ́n ní báyé ṣe rí abọ́rùn ó ṣe rí ẹ parí ẹ̀ ó <laughs> mọ nọ́ọ̀tì <laughs> wọ́n ní bọ́rùn ó ṣe rí ibi láti mọ̀ ẹ́ àwọn tó lówó náà máa ń sọ pé ẹ̀rí pé ó pé àwa ẹ̀rí àwa tá a lówó náà àwa náà láti lówó lọ́hùn náà ó kọ́kọ́ rápẹrẹ pé ò gbé nǹkan kan wọnú sàárè yìí àfàṣà amínú nìṣó. ìkejì ẹ ìkejì ẹ wá ìkejì ẹ wá ń gbà nímọ̀ràn torí téèyàn ọba lówó kéèyàn lọ́lọ́hun ẹni bá ti lọ́lọ́hun gbogbo nǹkan ló ní ìkejì ẹ lọ́lọ́hun ìyẹn wá ń sọ fún. àbàbà ah, mi ah, fẹ́ ṣàìmọ̀ orí tó dẹ látara yẹ̀pẹ̀. ثم إنكم هديه ثم ọba tó wù ẹ́ tó fi dàgbà lọ́nṣà ìmoore sí níṣó ó níṣòro èmi tèmi ọlọ́mọba yẹn lọ́ba tèmi. wàá ó ní ọkọ̀ rẹ̀ bí wàá ó ní ọkọ̀ rẹ̀ bí gbọ́lá fowó jọlọ́run lọ mi ní gbọ́lá fọmọ jọlọ́run lọ mi ní gbọ́lá fúnpò jọlọ́run lọ mi ní gbọ́lá fúnlé jọlọ́run lọ mi ní gbọ́lá fún nǹkan kan jọlọ́run ọba mi lọ. kálọ̀ lọ́pọlọ ní ṣèbí tó wọnú oko yìí ó yẹ kó sọ pé masha Allah ọlọ́run ló ṣe léyìí la quwwata illa billah ìjọ tó o bá ti wọnú tọ́lọ́run ṣe ẹ máa sọ pọ́lọ́run ló ṣe é yé máa pèèyàn pé ẹ wá wo létí mo kọ́ máa sọ fún wọn pé ẹ wá wo tọ́lọ́run ṣe é jọmọ kí ni mo sọ bọ́mọ rẹ bí mo máa sọ fáwọn èèyàn pé ẹ wá wo tọ́lọ́run ṣe ọlọ́run ló ṣe àbí ta ló ṣe èdè ẹni tó rẹra rẹ̀ lẹ̀ kì í sọ pé wáwo mo dẹ̀ tíráyò gbogbo èyí ṣe masha allah masha allah la quwwata ìlágbára kan òun ló ní. pé ọlọ́run ó fóun ní nǹkan tó ju ohun tá à ń sọ yìí lọ ṣebí gbogbo ohun tá à ń sọ yìí ni mo sọ yẹn adétọ́lá kéèyàn fi gbogbo ẹ̀kọ́ lé látòkè délẹ̀ ìjọba jáde láyé bí ìgbà tá dìé kú ni ilé kan ò lè mọ̀ pé èèyàn lọ ṣùgbọ́n ẹni tó sin lọ́run bẹ́ẹ̀ bá wá ń ké tẹ́ ń sunkún pó lọ òun ó mọ rẹ́rìn pẹ̀lú nǹkan tó ń wò lọ́ọ̀kan alimọ́ọ̀lù ọlọ́run ní àtowó àtọmọ àtilé àti dúkìá ọ̀ṣọ́lé ayé lásán ni ṣe rí ìjọsìn irun tẹ́ǹkí kò máa sọmọ tó lè jogún ẹ̀ àwọn iṣẹ́ eré àwọn iṣẹ́ àwọn ẹ̀gọ́gọ́ níṣẹ́ eré ìjọsìn níṣẹ́ eré ilé òsínú iṣẹ́ eré ẹ̀rí ṣẹ́rí tẹ́ bá kọ́lé ẹ̀mọ́ bó ṣe rí wájú ọlọ́run tẹ́ fẹ́ gba ládàá lé tẹ́ kọ́ yẹn tẹ́ bá fi lé yẹn ṣàǹfààní yóò san yín lẹ́san o ṣùgbọ́n kò ní fún yín lẹ́san tó kọjá ẹni tí ò kọ́lé toró wọn ọlọ́run lòún fún yàn ṣe ń gbọ́ mi ẹni tó kọ́lé àtẹni tí ò kọ́lé wọ́n lè gbẹ̀san lé ọ̀nà tá à ń gba gbẹ̀san lé lẹni tá a fún lé. Le tẹ́bárẹ́ nìkan tí ò lè sanwó ilé tẹ́bá sanwó ilé ẹ̀ ẹgbẹ̀sán àìbẹ̀kọ́ ẹ sì lè kọ́lé kẹ́ ẹ má fi lé ṣàǹfààní fẹ́ nìkan ẹ̀ nígbẹ̀sán lé kò sí èèwọ̀ nínú kí mùsùlùmí ó kọ́lé nǹkan tó dáa ní ká kọ́lé ṣùgbọ́n ẹni tó kọ́lé ò ju ẹni tí ò kọ́ lọ sọ̀rọ̀ mi yé wa kò yé wa ó da ẹ kọ́lé ẹ ṣàmì ẹ dẹ̀ ń wò mí ọ̀rọ̀ tí mò sọ ò yé yín ni o lè ṣe àyà kùránì kan kí wọ́n sọ báyìí kó o kọ́lé kò sí mbẹ́ sin lọ́hùn ni wọ́n sọ gbogbo ohun tó o lè fi sin lọ́hùn sí pọ̀ o lè faṣọ sin lọ́hùn o lè filé sin lọ́hùn àbí mọ́ṣáláṣí ìṣèbáwọn èèyàn ni wọ́n kọ́ ẹ̀ kọ́lé fọlọ́hùn ni bẹ́ẹ̀ náà ni ilé tó o bá fi ṣàǹfààní fún èèyàn nínú Islam o lè kọ́lé kò fi rent o lè kó didi ilé kò sí tó o lè fi ẹ̀ ṣe kò sí ẹ̀wọ̀ bẹ́ẹ̀ bísínẹ́sì ni àbí ṣùgbọ́n nínú ládá ẹni tó kọ́lé kò fi nǹkan iye ọkàn ju ẹ̀ dáhùn kò sínú ẹ̀ tó bá lọ wo nǹkan tó ń kó wa lábáwá lé ayé wa kò ń ṣe nǹkan tó lọ́wọ́ ní ká ṣe ẹni tí wọ́n yàn fúnra ara ẹ̀ ó gbọ́dọ̀ ṣe ló ń kó wàhálà bá ẹ̀ ó yá kí lọ́lọ́run ní ká ṣe ó ní akírun àbí èló nìrun dọ́là tó wọ́n ó àfẹ́ ti rùn ẹ̀ sọ ah. ó ní kẹ́ ẹ má ṣẹbọ èló nìyẹn ẹ má tẹríba fún òòṣà ẹ má ṣẹbọ èló ni ó ti wọ́n ẹ sọ̀rọ̀ ó ní ká má parọ́ èló ni ó ní ẹ má ṣe ṣìnà èló ni ah. ẹ̀rẹ̀ra yín lẹ̀ èló ni ìwọ ló wá yan wàhálà fúnra ẹ pé mo gbọ́dọ̀ kọ́lé ẹ wá bí forí pamọ́ sí kíkú tó dé nǹkan tó sọ fún yín nípa ilé nìyẹn bó bá ti rẹ́ǹtì ilé ìwà àtẹni tó kọ́lé ẹgbẹ́ nìyí lọ́dọ̀ ọlọ́run olùforí pamọ́ síbì kan kó tó máa wọnú sàárè lọ nìyí ẹ̀yin láńlọ́dẹ má bínú nǹkan rẹ ni kéèyàn kọ́lé o ẹ̀yin tó kù tẹ́lẹ̀ tí ì kọ́ ẹ̀ kọ́lé o wá sí ìṣòro ṣe ní ìmọ̀ bóyá ń gbọ́ dáadáa ẹjẹ́ akọ́ parí ẹ kọ́lé mẹ́fà mẹ́fà ẹ ṣàmì bẹ́ẹ̀ bá wa kọ́ tán bẹ́ẹ̀ bá wa kọ́ tán ẹni tí ò kọ́ kankan tó kàn rẹ́ǹtì yàrá kan láyé ẹ̀yìn àti ẹ̀gbẹ́ nìyí mo fẹ́ kẹ́ ẹ̀ kàn mọ́ ni kó má máa wú lórí rẹ pé mo ti ṣe ohun tán ní kí n wá ṣe láyé ilé kíkọ́ gbígbé ọmọ bíbí ọlọ́run ló ní gbogbo ládà àwọn yẹn tó bá bímọ a lè fún ẹ lẹ́sàn-án tó ju ẹni tí ò bí lọ torọ́ ọlọ́run ní ń fún yàn lọ́mọ òun ní sì fi ń dún yàn ǹjẹ́ ọmọ tó fi gbẹ̀san lórí ọmọ ọmọ títọ́ ló fi gbẹ̀san ẹni tí ò wá bímọ yẹn ọmọ títọ́ lòun náà ó fi gbẹ̀san ah, ẹ gẹ́ẹ̀tì ẹ̀sìn yìí ti dùn jù ẹni bímọ kí ló máa fi gbẹ̀san ọmọ ẹni tí òbí mọ kí ló máa fi gbẹ̀san tó bá bí wọn dàálẹ̀ tó o bá kọ́ wọn wàá jẹ ìyà. tí bá ní àfa yìí ọmọ yín dà ó yá mo fi sí skul mo ti ń gbẹ̀san lára ọmọ nítorí kí n ṣe láyé mi nìyẹn o wọn ò fẹ́ kí n dá ọmọ mi tọ́ nínú Islam wọn ò fẹ́ ń dá òbí mi tọ́ nínú Islam gbogbo àwọn ìyá tó wà nbẹ àwọn bàbá tó wà nbí ó ní kó rí wọn bíi bàbá rẹ bíi ìyá rẹ tó bá rọmọ ọmọ rẹ tó bá rábúrò àbúrò rẹ tó bá rẹgbọn ẹ̀gbọ́n rẹ àìsè islam ló da nàìjíríà rú nǹkan tá a máa ń ṣe nàìjíríà ni pé ọmọ tèmi nìkan ni mo fẹ́ tọ́ ọmọ tèmi nìkan tí mo fẹ́ tọ́ yẹn mo wá fọmọ ọlọ́mọ lẹ̀mí tọ́ wọn ọmọ òrukàn tí ò ní bàbá tó lè rán léèwé kí lọ́lọ́run ní kó ṣe di bàbá fún kíá fàámọ́ra bí bàbá rẹ̀ ò bá ti fàámọ́ra nígbà tá a wá ní afẹ́kọ̀sọ́ lọ́run lẹ́nu à ń tọ́mọ tiwa nìkan gbogbo ọmọ lọ́mọ tá a tọ́ wọn ò wá jẹ́ káwa àtàwọn ọmọ wa kárí ilé ayé gbé <laughs> abẹ́rẹ́ òdekò orí ẹ̀ ń wú ò ń kówó jẹ nítorí ọmọ rẹ àtọmọ rẹ àtọmọ ọmọ rẹ <laughs> gbogbo owó tó lè ṣàǹfààní fọmọ ọlọmọ òkò jẹ ọsibítù tí ìyá oníyà lè lò òkò jẹ gbogbo tí ó ṣàǹfààní fún bàbá wọn òkò jẹ <laughs> well done ọwọ́ wọn dilẹ̀ ọwọ́ tó bá dilẹ̀ kí ló máa yá lò ó yá ìwọ àtàwọn ọmọ rẹ mọ́ lólé ayé ká máa wò ó. ẹ̀sàláwà kìbárù olúwa ló gbọ́ ẹ̀dá gọ̀ bó o kọ́lé o mọ̀ tó wá ṣe láyé ló ṣe ń banú o bá súnmọ́ kùránì inú àádùn jẹ́ tó kọ́lé lọ ra mọ́tò má o ẹni tó ẹ tó ra mọ́tò òfin kankan ju ẹ mọ gbogbo ẹni tó ní àwọn nǹkan yẹn àdánwò wọn ju ẹni tí ò ní lọ ẹni tó kọ́lé tani Lagos state government máa ń múwèé wá bá ẹ dáhùn tani physical plan yóò wá bá ministry of environment tani wọ́n wá bá tani wọ́n ní kó sọ land use charge wọ́n máa wọ̀ ẹ́ dáadáa ni àwọn tó ra mọ́tò nǹkan èèyàn méjì ń gbénu lé ìkan ra mọ́tò ìkan ra ta ló máa sùn gbádùn ta ló máa lọ tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá kí ló lọ ń yọjú wò ta ni mẹkáníìkì ó gbà ẹ sọ̀rọ̀ mọ́ lẹ́ṣọ̀ lẹ́wà yìí ò lè ṣáájú ẹni tí ò ní mọ́tò débí gbogbo sísẹ̀mù ló wà lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ débi kó bínú gbàgbé mọ́tò sínú goslo owó ti yí débẹ̀ ẹni tí ò ní mọ́tò owó ẹ̀ ó débi pé kó bínú gbàgbé mọ́tò sí goslo tani bàbá olówó ń bí tí goslo máa mú tó máa yọ̀ǹda mọ́tò ẹ̀ sí goslo bẹ̀tẹ̀ ẹni tí wọ́n ń pè mẹ́kúnnù yẹn àyọ̀ǹda ni mo fún yín mo fún yín mọ́ lò dráìvà mélòó lolówó ní mélòó ẹyọkan mẹ̀kúnnù lè lo driver seventeen kílẹ̀ tó ṣù owó ìdówó lọ bàbá mi owó ìdówó lọ. driver ẹyọkan yẹn náà àwọn náà máa arrange bí wọ́n ti pa ọ̀gá wọn. ẹnìkan ò ju ẹnìkan lọ. ok wọ́n ń jà lójú ẹlẹ́gbàá. nínú ẹni tó bímọ àtẹ́ntí ò mọ, ta yóò kẹ́mi òkè ìjọkọ ah, ẹnìkan bímọ kan ẹnìkan bímọ 40 well done iná ọlọ́mọ kan àtọ́lọ́mọ 40 tàlàdánwò rẹ̀ ó pọ̀ jù tó bá yẹ ká fọwọ́ kára ọmọ bóyá ń ta yóò pẹ́ kó tó sùn ta ló máa ra bàtà léèwé jù ta ló máa lọ sí PTA meeting jù ta ni yóò parí ìjà jù ládùúgbò ọbẹ̀ ìsásùn kan ta ni kò ní tó bẹ́ẹ̀ bá ń fáwọn èèyàn ní odidi adìẹ odidi adìẹ ta ló odidi adìẹ kan ò ní tó tó bá kọ́kọ́ wo àwọn twenty tó dúró báyìí tó bá tó ń wọ ẹ̀gbẹ́ báyìí ó sì léwu ìwọ náà ó ti dé kò dẹ̀ lè jáde láyé kíkan nu wọn volunteer wọ sáré má dara ẹ láàmú o ní nǹkan kan ọlọ́run ló ní o gbogbo ń ta níta lónìí ìta máa fi parí ẹ̀ ní ọ̀rọ̀ Musa Khidiri ẹ mọ̀ kí sùràtù káfù náà ló gbogbo ìmọ̀ tó o bá ní má jọrọ ẹ lójú tó bá rò pé nǹkan máa rí bó ṣe rò ó ti gbọ́njọ lọ́hùn lọ nìyẹn ẹ wà nábì Musa ó sọ fún Khidiri. kọ́ńtà náà. kédìrì jẹ́ ń bá ẹ rìn mo fẹ́ kó o kọ́ mi ní ìmọ̀ ìmọ̀tọ́ ló ń fún ẹ. kọ̀ọ̀lá ìnáwó lọ́dẹ̀ sí ìyàtọ̀ ìyàsókò náà. ó mà ní ṣe sùúrù. àwa ló ń bá wí o gbogbo tó ń ṣẹlẹ̀ láyé ẹ tó lọ́ ń fìtumọ̀ mi ìyàn gbé tó mọ̀ pọ́lọ́ mọ̀ jù ẹ lọ. wàá wí wọ́n. báwo ló ṣe lè ṣe sùúrù tí nǹkan bá kọjá làákàyè ó ṣe kírun tán látàárọ̀ bẹ̀rẹ̀ pé ó ṣe lọ́hùn àdánwò burúkú dẹ̀ jálù ẹ̀ gbà ó ǹjẹ́ ò ní máa rò pọ́lọ́hún kórìíra rẹ̀ ṣé wàá lè ṣe sùúrù tí n tó kọjá làákàyè rẹ bá ń ṣẹlẹ̀ n tó sọ fún yẹn Musa dẹ̀ ló ń ṣe sùúrù wọn bá ń lọ wọn bá ń lọ wọn débi ọkọ̀ àwọn mẹ̀kúnnù wọ́n ṣe wọnú ọkọ̀ báyìí ẹni tó fẹ́ kọ́ musa nímọ̀ àáké ló mú ó dẹ̀ fọ ọkọ̀ musa ní bàṣẹ̀jẹ́lẹ̀ yìí ni ẹni tó lóun ó ṣe sùúrù ọkọ̀ ọlọ́kọ̀ lẹ́fọ́ yìí. ẹ sì pera yín lẹ́ni ọlọ́run ẹkọ̀ tẹ́ fọ́gàn ó lè jẹ́ kó rí ẹni tó lóun ó ṣe sùúrù ni náà bá ní ṣe bó lọ́ọ́ ṣe sùúrù ah, ló bá sọ Musa bá ní má ṣe sùúrù àmọ́ ìwọ náà má ṣe tí ó ní lára ìtọ́ ń ṣe yìí pọ̀ àmọ́ yìí ṣe sùúrù náà tún lọ ó kàn rọ ọmọdékùnrin kan ni ó pààyàn síríìtì ní ṣe bí ọkọ ló fọ́ tẹ́lẹ̀ ó pa ọmọ ah, ní à Musa ní àpò. àbọ̀dá ìdáná fún àmì ìyàrá tó wẹ̀ ìrọ̀ sí ẹni à ah, èyí tẹ́ ẹ ṣe yìí lè ẹni tí ó pààyàn tí ó ṣe é ṣe pa ah, ìyẹn wá ní wá o ó ti lóò ní sọ̀rọ̀ mọ́ o Musa ní tí n bá tún sọ̀rọ̀ ẹ má bà mí rìn mọ́ àsìkò wọn gírípù jẹ́ kí n máa parí rẹ̀ bẹ́ẹ̀ má bá tún lọ ebi ti pa orí wọn fọ́ ọ̀rọ̀ gbẹ́gbẹ́ wọn má bá dé ìlú kan ìlú gbẹdẹmukẹ́ tó ń jẹ́ wà tí gbogbo ẹ wà kò sílé tán yàtọ̀ ti fún wọn lóúnjẹ ah, ẹ fún wa lómi láyé omi kọ ah, ó dẹ̀ kú kọ́ máa lọ wá rí ògiri kan nílùú yẹn fẹ́ wo lọkùnrin bá sọ Musa àfi ká ràn wọ́n lọ láti gbé ògiri sókè ẹ Musa ni <laughs> do me I do you God no verse àwọn èèyàn tí ò wúlò fún wa kídìrí ó yẹ kán sanwó iṣẹ́ ilé yìí fún wa at least ẹ mọ̀ wọn ṣe nǹkan kan fún wa tó bá béèrè owó wọn san ó ní o ò lè ṣe sùúrù ibi lòpin ó di láàrin mi àti ẹ ó wá ṣàlàyé fún un sórí ọkọ̀ tí a fọ́ yẹn àwọn mẹ̀kúnnù ló lọkọ̀ yẹn torí ibi tọkọ ọkọ̀ yẹn ń ṣèrìn àjò lọ ọba ìlú kan wà ń bẹ́ẹ̀ ọkọ̀ tó bá tuntun báyìí ó máa ń fipá gbà á àmọ́ bá ṣe fọ́ yìí kò ní lè nífẹ̀ẹ́ sí mọ́ ẹ̀gbórúkọ ọlọ́run tóbi. nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ join politics a máa máa lọ ṣe meeting lóru òru òde mímí lára bẹ̀tọ̀ òru olóṣèlú bí àárọ̀ ni kí ẹ̀ máa rìn ní two three bẹ́ẹ̀ nípa àwọn rìn ní aago mẹ́wàá àárọ̀ àwa ṣe meeting kan tán nílé aṣíwájú ọjọ́ kan àwa fẹ́ máa bọ̀ àfẹ́ bẹ́ẹ̀ máa bọ̀ mo á rí ẹni yẹn òun àjọsìn kan nínú ìbísàlẹ́sà kò yé mi ní kò bí afẹ́bọ́ sí ọ̀nà ní two thirty òru mọ́tò tó fáìn tó ní mọ́kàn bọ́ pàrà pàpàpà gbogbo ẹni tó wà títí ló bẹ́ẹ̀ dànù fún wa mo ní kí ló dé à olólójú mọ́tò téèyàn ń gbà mọ́tò ilé ti bàjẹ́ nìyẹn nígbà míì nǹkan míì tó jẹ́ tiẹ̀ ọlọ́wọ́n á máa máa bàjẹ́ ó fi dán ẹ wò ó dẹ̀ fi gbà ẹ lọ́wọ́ wàhálà tó kọjá ẹ̀mí ẹ̀ kò lè yé wọ ẹlòmíì ó tún lọ ó tún pa ọmọ ó lọ́mọ tó orí tá a pa yẹn ọlọ́run rí i pé onígbàgbọ́ òdodo ni bàbá àtìyá ẹ̀ wọ́n máa torí ọmọ yìí láìpẹ́ di ẹlẹ́ṣẹ̀ tí yóò tako àṣẹ ọlọ́run ọlọ́run wá fẹ́ mọ́mọ yẹn kúrò ó fẹ́ fọmọ rẹ̀ mí pààrọ̀ ẹ̀ fún wọn oníṣòro gírí tó fẹ́ wó yẹn kì í ṣe gbogbo ibi tí wọ́n bá ti ṣàbúrú fún yàn lèèyàn ń fa burú dáa padà o ògiri yẹn ò ní í ṣe pẹ̀lú àwọn tí ò fún wa ní oúnjẹ tán fún wa lómi o. àwọn ọmọ òrukàn méjì kan wà nínú ìlú yìí àwọn òbí wọn ọrọ̀ tán filẹ̀ góòlù fàdákà owó tán filẹ̀ abẹ́ ògiri yìí ló wà. tó bá fi wó ayé òkò wọn á kọ gbogbo ọ̀rọ̀ yẹn káwọn ọmọ yìí tó dàgbà ṣùgbọ́n wọn ọlọ́run ọlọ́run fẹ́ ṣàánú àwọn ọmọ náà ó fẹ́ tọ́jú ọ̀rọ̀ bàbá wọn lẹ̀ tí wọ́n fi dàgbà ó wá nítorí gbogbo tí mo ṣe kò sí ìtí mo fìfẹ́ inú ṣe ń bẹ̀ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run sórí wọn tó lóun nímọ̀ rẹ́ra rẹ̀ lẹ̀ ó mọ nǹkan kan ilẹ̀ báyìí ni ó mọ wa lọ́la ó mọ ẹni báyìí lórí ó mọ ẹ mọ̀ kí n gbà tí mo ń sọ ńgbà tá à ń sìnkú kan pé ẹ bá a ṣe bẹ̀rẹ̀ gẹ́nẹ́ la máa parí ẹ̀ ńgbà tá à ń sìnkú àáfàá wa ní ìjẹrin àbíjẹta ni àáfàá rẹ̀ di ń sùn ẹnu kọ́lọ́ńkó bá a forí jìn àwọn náà kí jimá fáwọn èèyàn gbogbo ọmọ téèyàn ń ṣe náà ṣe nọ́mà nọ́mà ikú dé ni ikú ò lámì ibo ni mo wá ń lọ ń bẹ̀ àwa débi sàárè yẹn àwọn ọmọlá yẹn ọmọ mi wọ́n ti gbẹ́ sàárè mẹ́rin sílẹ̀ torí òkú mẹ́rin náà ń retí lọ́tọ̀ọ̀tọ̀ ìkan bẹ̀ làwa torí ẹ̀ wá àárọ̀ sí ní tiwa wọ́n wá ní kí n wá nawọ́ síbi tí. Si wọ́n gbé bàbá wa Suwénu sí omi fẹ́ bọ́ lójú mi ìjọ wo mo rá àfa Suwénu gbẹ̀yìn ebi pé mi ló tọ́ sí láti tọ́ka ibi tí wọ́n ó sìn sí ẹni tó fi lọ lé mi ni àwọn ọmọláyìn náà lé mi ni n bá nọwọ́ sí kan nínú mẹ́rẹ̀ẹ̀rin mo wá wò pé wọ́n gbẹ́lé ìdàdà ẹgbẹ́ wọn síbí mo wá ń sọ fún ẹni yẹn pé èmi gan ò mẹ́ni tí ó nàwọ́ síbi tí wọ́n ó sinmi sí ẹnìkan ó padà náwọ́ ibi nìkan ẹgbẹ́ wà mo wá tajú kan tí mo wá rí mùdírù dárù dáwà ah mo ní mùdírù ẹwà bí mùdírù ẹ máa bọ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin ẹnáwó síbi tí wọ́n sin àáfàá wa sí ni mùdírù bá ní ibo lẹ́yìn mú àbírin ìsì lè parọ́ mo lẹ́yìn lè lẹ́tọ̀ọ́ láti mú ónú ibo lẹ́yìn mú ma ní mú oníbẹ̀ náà ló dáa rẹra rẹ ńlẹ̀ bó o ṣe mọ̀gbà tó dénú oyún ìyá rẹ̀ òrípó wú síta bẹ́ẹ̀ ló ní mọ̀gbà tó dínú oyún sàárè òrè kó wú síta inú ìyá rẹ̀ wú síta inú sàárè rẹ̀ wú síta ìyá rẹ̀ ló bí ẹ sáyé sàárè ó bí ọ sálìkìyà ọmọ ó ní mọ̀gbà tó wọ méjèèjì rẹra rẹ lẹ̀ wọ́n wẹ̀ fún ẹ kékeré ni wọ́n wẹ̀ fún ẹ lọ́jọ́ yẹn ni o mẹni tó pọn mi ìgbà tó fẹ́ wẹ̀ fún ẹ lọ́jọ́ kó mọ onímẹni tí ó pọn mi ìgbà tí wọ́n máa wẹ̀ fún ẹ lọ́jọ́ sìnkú rẹ̀ bó o ṣe bẹ̀rẹ̀ gangan ló parí ẹ̀ rẹ́ra rẹ̀ ńlẹ̀ wọ́n ń wẹ̀ fún ọ lọ́jọ́ kó mọ àwọn kan ń wo ìhòòhò rẹ ò lágbára àti níkílẹ̀ ń wò wọ́n máa wẹ̀ fún ọ lọ́jọ́ ìsìnkú àwọn èèyàn máa wo ìhòòhò ní níkílẹ̀ ń wò wọ́n ṣe wọṣọ fún ẹ níjọ́ kìíní ni padà wọṣọ fún ẹ aṣọ lè kúnnú wọdúróòbù ẹ ìwọgbọn aṣọ tó wọgbẹ yìí wọn lè má yìí ṣe aṣọ náà báyìí o lè má yìí tí báyìí o mẹ́ni tí ó rà á o mẹ́ni tí ó ràn o mẹ́ni tí ó wọ̀ ọ́ fún ẹ rẹ́ra rẹ̀ ń lẹ̀ ọmọ ìyá mi ò jẹ́ nǹkan kan ẹni bá rẹ́ra rẹ̀ ń lẹ̀ láyé rẹ̀ ń dáa wọ́n gbé ẹjọ́ tó dé ni wọ́n padà gbé ẹjọ́ tó bá ń lọ ni rẹ́ra rẹ̀ ń èyí tó jẹ́ iṣẹ́ tiẹ̀ gan àkójọ tiẹ̀ tọ́pẹ̀ lọ́jọ́ ọ̀kọ́mọ rẹ ìwọ́kọ́ ló mú déètì ayé ló mú lé ọ lọ́wọ́ ọjọ́ ìsìnkú rẹ ìwọ́kọ́ lọ́ọ́ mú déètì ayé náà ni ó mú lé ọ lọ́wọ́ ìfẹ́ inú ò gbé ọ jáde lọ́jọ́ ọ̀kọ́mọ ìgbà ayé tó gbé ẹ jáde ló jáde ọjọ́ ìsìnkú rẹ ìgbà mọ́tò bá tó gbókùdé náà lárí àkọlé ọ̀rọ̀ mi ni kárẹ̀ra wálẹ̀ irun táǹkì yẹn ẹ̀rí tá a máa ń rẹra wa lẹ̀ à ń jura wa lẹ̀ olójẹ́kẹ́ méjì nírun tó máa kí èyí tí wọ́n máa kí àti èyí tó máa kí sí ẹ lára tó bá fẹ́ kí èyí tí wọ́n kí sí ẹ lára kó pè ọ́ àfi kó jẹ́ kírunkírun láyé tá a bá ń gbààwẹ̀ ẹ̀rí pa máa ń rẹra lẹ̀ àbí ta ni máa ń ṣe ìgbéraga nínú àwẹ̀ ìrẹ̀ra ẹni nílẹ̀ ni tá a bá náwó a máa rẹra wa lẹ̀ ni tá a bá lọ mọ́kà kí la máa ń ṣe àjẹ́ nǹkan kan àti kẹ̀yìn sí ń tá a ní ìjọ àbá tún padà sí díẹ̀ náà ló di tiwa ẹ̀rẹ̀ra yín lẹ̀ ẹ̀tẹ̀ lófin ọlọ́run ẹgbófin ìfẹ́ ẹnu yín ẹgbẹ́jù sílẹ̀ ẹ̀jáwọ́nú ẹ̀ṣẹ̀ ẹ̀jáwọ́nú ṣìnà ẹ̀jáwọ́nú rọ́ pípa ẹ̀jáwọ́nú ẹbọ ṣíṣe ẹ̀jáwọ́ nínú ahun ṣíṣe ẹ̀jáwọ́ nínú ìmáàjá okùn ẹbí ẹ̀jáwọ́ nínú gbogbo ntọ́lọ́ ń pè léwọ̀ kẹ́ wá sopọ̀ mọ̀ ntọ́lọ́ ń pè lẹ́tọ̀ọ́ èyí tá a gbọ́ léni ọlọ́mọ ṣe lágbọ̀mọ̀ fún wa aqulu qawli hadha astaghfirullah li wa wa rahmatullahi wa barakatuh.